Ìwé Pọ́ọ̀lù sí àwọn ará Galatia. Galatia orí kìíní. Èmi Pọ́ọ̀lù kìí ṣe ènìyàn ni ó pè mí láti jẹ́ àpọ́stélì. N kò sì ti ọ̀dọ̀ ènìyàn gba ìpè. Jésù Kristi àti Ọlọ́run Bàbá tí ó jí Jésù dìde ni ó pè mí. Èmi àti gbogbo arákùnrin tí ó wà lọ́dọ̀ mi ni à ń kọ ìwé yìí sí àwọn ìjọ Galatia. Kí oore ọ̀fẹ́ àti àlàáfíà Ọlọ́run. Bàbá wa wà pẹ̀lú yín àti ti olúwa jésù kristi ẹni tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa kí ó lè gbà wá kúrò lọ́wọ́ ayé wa burúkú yìí gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run bàbá wa ẹni tí ògo yẹ fún láé àti láéláé àmín ẹnu yà mí pé ẹ ti kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín nípa oore ọ̀fẹ́ kristi ẹ ti yára yí padà sí ìyìnrere mìíràn kò sí ìyìnrere mìíràn ju pé àwọn kan wà tí wọ́n ń yọ yín lẹ́nu tí wọ́n fẹ́ yí ìyìn rere Kristi padà ṣùgbọ́n bí àwa fúnra wa tàbí áńgẹ́lì láti ọ̀run bá wàásù ìyìn rere mìíràn yàtọ̀ sí èyí tí a ti wàásù fún yín kí olúwa rẹ di ẹni ègbé gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀ mo tún wí nísinsìnyí pé bí ẹnikẹ́ni bá wàásù ìyìn rere mìíràn fún yín yàtọ̀ sí èyí tí ẹ gbà kí olúwa rẹ di ẹni ègbé ṣé ojú rere ènìyàn ni mò ń wá nísinsìnyí tàbí ti Ọlọ́run àbí ohun tí ó wu ènìyàn ni mo fẹ́ máa ṣe bí ó bá jẹ́ pé ohun tí ó wu ènìyàn ni mo ń ṣe síbẹ̀ èmi kì í ṣe ìránṣẹ́ Kristi ẹ̀yin ará mo fẹ́ kí ẹ mọ̀ pé ìyìn tí mo ń wàásù kì í ṣe láti ọ̀dọ̀ ènìyàn kì í ṣe ọwọ́ ènìyàn ni mo ti gbà á bẹ́ẹ̀ ni kì í ṣe ènìyàn ni ó kọ́ mi Jésù Kristi ni ó fi hàn mí nítorí ẹ ti gbúròó ìwà mi látijọ́ nígbà tí mo wà nínú ẹ̀sìn ti pé mò ń fìtínà ìjọ Ọlọ́run ju bí ó ti yẹ lọ. Mo sa gbogbo ipá mi láti pa á run. Nínú ẹ̀sìn Júù, mo ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ mi nínú orílẹ̀-èdè mi yọ. Mo ní ìtara ré kọjá ààlà nínú àṣà ìbílẹ̀ àwọn baba ńlá mi. Ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run, tí ó ti yà mí sọ́tọ̀ láti inú ìyá mi, ó fi oore ọ̀fẹ́ rẹ̀ pè mí láti fi ọmọ rẹ̀ hàn nínú mi kí n lè máa wàásù ìyìn rere rẹ̀ láàrin àwọn tí kìí ṣe Júù nígbà tí ó pè mí n kò bá ẹnikẹ́ni gbèrò n kò gòkè lọ sí Jerusalem sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àpọ́stélì síwájú mi ṣùgbọ́n mo lọ sí ilẹ̀ Arábíà láti ibẹ̀ ni mo tún ti padà sí Damasku lẹ́yìn ọdún mẹ́ta ni mo tó gòkè lọ sí Jerusalem láti lọ rí Pétérù mo sì wà lọ́dọ̀ rẹ̀ fún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kò tún sí ọ̀kan nínú àwọn àpọ́stélì yòókù tí mo rí àfi Jákọ́bù arákùnrin Olúwa mo fi Ọlọ́run jẹ́rìí pé kò sí irọ́ nínú ohun tí mò ń kọ sí yín yìí lẹ́yìn náà mo lọ sí agbègbè Síríà àti ti Silisia àwọn ìjọ Kristi tí ó wà ní Jùdíà kò mọ̀ mí sójú ṣùgbọ́n wọ́n ń gbọ́ pé ẹni tí ó ti ń fi ìtì náà wa tẹ́lẹ̀ rí ti ń wàásù ìhìnrere ìgbàgbọ́ tí ó fẹ́ parun nígbà kan rí wọ́n bá yin Ọlọ́run lógo nítorí mi. Gàlátíà orí kejì. Lẹ́yìn ọdún mẹ́rìnlá ni mo tó tún gòkè lọ sí Jerúsálẹ́mù pẹ̀lú Bánábà. Mo mú tútù lọ́wọ́ pẹ̀lú. Ọlọ́run ni ó fi hàn mí lójúran ni mo fi lọ. Mo wá ṣe àlàyé níwájú àwọn aṣáájú nípa ìyìn rere tí mo ń wàásù fún àwọn tí kìí ṣe Júù níkọ̀kọ̀ ni a sọ̀rọ̀ kí gbogbo eré ìje tí mò ń sá àti èyí tí mo ti sá má bàa jẹ́ lásán. kì í ṣe ọ̀ranyàn ni pé kí a kọ Títù tí ó wà pẹ̀lú mi nílà nítorí pé ọmọ ẹ̀yà gíríkì ni. àwọn tí ó gbé ọ̀rọ̀ nípa ìkọlà Títù jáde ni àwọn arákùnrin èké tí wọ́n yọ wá wo òmìnira wa tí a ní nínú Kristi Jésù kí wọ́n lè sọ wá di ẹrú òfin ṣùgbọ́n a kò fi ìgbà kankan gba àwọn láàyè rárá kí ó má dàbí ẹni pé ọ̀rọ̀ tiwọn ni ó borí kí òtítọ́ ìyìn rere lè wà pẹ̀lú yín ṣùgbọ́n àwọn tí wọ́n ń pè ní aṣáájú nínú wọn kò kọ́ mi ní ohun titun kan ohun tí ó mú kí n sọ̀rọ̀ báyìí ni pé kò sí ohun tí ó kàn mí nínú ọ̀rọ̀ a aṣáájú tàbí a aṣáájú ọlọ́run kì í ṣe ojúṣàájú ṣùgbọ́n wọ́n wòye pé a ti fi iṣẹ́ ajíhìnrere fún àwọn aláìkọlà fún mi ṣe gẹ́gẹ́ bí a ti fún pétérù ní iṣẹ́ ajíhìnrere fún àwọn tí ó kọlà nítorí ẹni tí ó fún pétérù ní agbára láti ṣiṣẹ́ láàrin àwọn tí wọ́n kọlà ni ó fún mi ní agbára láti ṣiṣẹ́ láàrin àwọn tí kìí ṣe júù nígbà tí jákọ́bù pétérù àti jòhánù tí àwọn ènìyàn ń wò bí òpó nínú ìjọ bí oore ọ̀fẹ́ tí Ọlọ́run ti fi fún mi wọ́n bọ èmi àti Bánábà lọ́wọ́ gẹ́gẹ́ bí àmì ìdàpọ̀ wọ́n ní kí àwa lọ sáàrin àwọn tí kìí ṣe Júù bí àwọn náà ti ń lọ sáàrin àwọn tí ó kọlà nǹkan kan ni wọ́n sọ fún wa pé kí a rántí àwọn tálákà láàrin àwọn tí ó kọlà òun gan ni mo sì ti dàníyàn láti máa ṣe ṣùgbọ́n nígbà tí Pétérù wà ní Áńtíókù mo ta kò ó lójúkojú nítorí ó ṣe ohun ìbáwí nítorí kí àwọn kan tó ti ọ̀dọ̀ Jákọ́bù dé Pétérù ti ń bá àwọn onígbàgbọ́ tí kìí ṣe Júù jẹun ṣùgbọ́n nígbà tí wọ́n dé ó bẹ̀rẹ̀ sí fà sẹ́yìn ó ń ya ara rẹ̀ sọ́tọ̀ nítorí ó ń bẹ̀rù àwọn tí wọ́n fẹ́ kí gbogbo onígbàgbọ́ kọlà àwọn Júù yòókù bẹ̀rẹ̀ sí ṣe àgàbàgebè pẹ̀lú Pétérù wọ́n tilẹ̀ mú Bánábà pàápàá wọ ẹgbẹ́ àgàbàgebè wọn nígbà tí mo rí i pé ohun tí wọ́n ń ṣe kò bá òtítọ́ ìyìn rere mu mo wí fún pétérù níwájú gbogbo wọn pé bí ìwọ tí ó jẹ́ júù bá ti ń ṣe bí àwọn yòókù tí o kò ṣe bí àṣà àwọn júù kí ló dé tí o fi fẹ́ kí àwọn tí kìí ṣe júù ṣe ara wọn bíi júù àwa tí a bí ní júù tí a kìí ṣe ti àwọn orílẹ̀-èdè yòókù tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ mọ̀ pé kò sí ẹnikẹ́ni tí Ọlọ́run yóò dá láre nípa iṣẹ́ òfin àfi nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi àwa pàápàá gba Kristi Jésù gbọ́ kí Ọlọ́run lè dá wa láre nípa ìgbàgbọ́ nínú rẹ̀ kì í ṣe nípa iṣẹ́ òfin nígbà tí à ń wá ọ̀nà ìdáláre nínú Kristi bí a bá rí i pé ẹlẹ́ṣẹ̀ ni àwa náà ṣé Kristi wá di ìránṣẹ́ ẹ̀ṣẹ̀ ni rárá o nítorí bí ó bá jẹ́ pé àwọn ohun tí mo ti wó lulẹ̀ ni mo tún ń kọ́ èmi náà di ẹlẹ́ṣẹ̀ nítorí nípa òfin mo ti kú sínú òfin kí n lè wà láàyè lọ́dọ̀ Ọlọ́run a ti kàn mí mọ́ àgbélébú pẹ̀lú Kristi mo wà láàyè ṣùgbọ́n kì í ṣe èmi ni mo wà láàyè Kristi ni ó ń gbé inú mi ìgbé ayé tí mò ń gbé nínú ara nísinsìnyí nípa ìgbàgbọ́ nínú ọmọ Ọlọ́run tí ó fẹ́ràn mi ni ó fẹ́ràn mi tó bẹ́ẹ̀ tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí mi kì í ṣe pé mo pa oore ọ̀fẹ́ Ọlọ́run tì nítorí bí ènìyàn bá lè di olódodo nípa ṣíṣe iṣẹ́ òfin a jẹ́ pé Kristi kàn kú lásán ni. Galatia orí kẹta ẹ̀yin ará Galatia ẹ mà kúkú gan o ta ni ń dì yín rí ẹ̀yin tí a gbé Jésù tí wọ́n kàn máa gbélébùú sí níwájú gbangba nǹkan kan péré ni mo fẹ́ bi yín ṣé nípa iṣẹ́ òfin ni ẹ fi gba ẹ̀mí ni tàbí nípa ìgbọràn ìgbàgbọ́ àṣé ẹ ṣìwèrè tó bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan ti ẹ̀mí ẹ wá fẹ́ fi nǹkan ti ara parí gbogbo ìyà tí ẹ ti jẹ àwa jẹ lásán ò lè jẹ lásán ṣé nítorí pé ẹ̀ ń ṣe iṣẹ́ òfin ni ẹni tí ó fi ẹ̀bùn ẹ̀mí fún yín ṣe fún yín lẹ́kùnrẹ́rẹ́ tí ó tún ṣiṣẹ́ ìyanu láàrin yín tàbí nítorí pé ẹ gbọ́ ìyìn rere ẹ sì gbà á bí Abraham ti gba Ọlọ́run gbọ́ tí Ọlọ́run wá gbà á gẹ́gẹ́ bí olódodo kí ó yé yín pé àwọn ẹni tí ó bá gbàgbọ́ ni ọmọ Abraham ìwémọ́ ti sọ tẹ́lẹ̀ pé nípa ìgbàgbọ́ ni ọlọ́run yóò fi dá àwọn tí kìí ṣe júù láre ó wàásù ìyìn rere fún abraham pé. gbogbo àwọn tí kìí ṣe júù yóò di ẹni ìbùkún nípasẹ̀ rẹ̀. èyí ni pé àwọn tí ó gbàgbọ́ rí ìbùkún gbà bí abraham ti rí ìbùkún gbà nítorí pé ó gbàgbọ́ a ti fi gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ òfin gégùn nítorí ó wà ní àkọsílẹ̀ pé ègbé ni fún gbogbo ẹni tí kò bá máa ṣe ohun gbogbo tí a kọ sínú ìwé òfin. ó dájú pé kò sí ẹnikẹ́ni tí ọlọ́run yóò dá láre nípa òfin nítorí a kà á pé. olódodo yóò wà láàyè nípa ìgbàgbọ́. ṣùgbọ́n òfin kì í ṣe ìgbàgbọ́ nítorí a kà á pé. ẹni tí ó bá ń pa gbogbo òfin mọ́ yóò wà láàyè nípa wọn. Kristi ti rà wá padà kúrò lábẹ́ ègún òfin ó ti di ẹni ègún nítorí tiwa nítorí ó wà ní àkọsílẹ̀ pé. ègbé ni fún gbogbo ẹni tí wọ́n bá gbé kọ́ sórí igi. ìdí rẹ̀ ni pé kí ìbùkún abraham lè kan àwọn tí kì í ṣe júù nípasẹ̀ kristi jésù kí a lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. ẹ̀yin ará ẹ jẹ́ kí a lo àkàwé kan nínú ìrírí ènìyàn gẹ́gẹ́ bí àṣà nígbà tí a bá ti ṣe májẹ̀mú tán kò sí ẹni tí ó lè yí i padà tàbí tí ó lè fi gbólóhùn kan kún un nígbà tí ọlọ́run ṣe ìlérí fún abrahamu àti irú ọmọ rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ gbogbo irú ọmọ rẹ̀ ni ọlọ́run ń sọ ṣùgbọ́n ọmọ kan ṣoṣo ni ó tọ́ka sí ó sọ pé a ti fún irú ọmọ rẹ ọmọ náà ni kristi kókó ohun tí mò ń sọ ni pé òfin tí ó dé lẹ́yìn ọgbọ̀n lé ní irinwó ọdún kò lè pa májẹ̀mú tí ọlọ́run ti ṣe rẹ́ ìlérí tí ọlọ́run ti ṣe kò lè torí rẹ̀ di òfo nítorí bí ènìyàn bá lè di ajogún nípa òfin a jẹ́ pé kì í tún ṣe ìlérí mọ́ bẹ́ẹ̀ sì ni nípa ìlérí ni ọlọ́run fún Abraham ní ogún ipò wo wá ni òfin wà kí ènìyàn lè mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ni ọlọ́run ṣe fi òfin kún ìlérí títí irú ọmọ tí ó ṣe ìlérí rẹ̀ fún yóò fi dé láti ọwọ́ àwọn áńgẹ́lì ni alárìnà ti gba òfin ètò tí alárìnà bá lọ́wọ́ sí sì ti kúrò ní ti ẹyọ ẹnìkan ṣùgbọ́n ọ̀kan ṣoṣo ni ọlọ́run ǹjẹ́ òfin wá lòdì sí àwọn ìlérí ọlọ́run níbí rárá o bí ó bá jẹ́ pé òfin tí a fi fún ni lè sọ ènìyàn di alààyè ènìyàn ìbá lè di olódodo nípa òfin ṣùgbọ́n ìwé mímọ́ ti sọ pé ohun gbogbo wà nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi fún gbogbo àwọn tí ó gbàgbọ́ ṣùgbọ́n kí àkókò ìgbàgbọ́ yìí tó tó a wà nínú àtìmọ́lé lábẹ́ òfin a ṣe wa mọ́ títí di àkókò ìgbàgbọ́ yìí èyí ni pé òfin jẹ́ olùtọ́ wa títí Kristi fi dé kí a lè dá wa láre nípa ìgbàgbọ́ nígbà tí àkókò ìgbàgbọ́ ti dé a kò tún nílò olùtọ́ mọ́ nítorí gbogbo yín jẹ́ ọmọ Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù nítorí gbogbo ẹni tí ó ti ṣe ìrìbọmi nípa ìgbàgbọ́ nínú Kristi ti gbé Kristi wọ̀ kò tún sí ọ̀rọ̀ pé ẹnìkan ni Júù ẹnìkan ni Gíríkì mọ́ tàbí pé ẹnìkan jẹ́ ẹrú tàbí òmìnira ọkùnrin tàbí obìnrin nítorí gbogbo yín ti di ọ̀kan nínú Kristi Jésù tí ẹ bá jẹ́ ti Kristi a jẹ́ pé ẹ jẹ́ irú ọmọ Abraham ẹ sì di ajogún ìlérí. Galatia orí kẹrin ohun tí mò ń sọ ni pé nígbà tí àròlé bá wà ní ọmọdé kò sàn ju ẹrú lọ bí ó tilẹ̀ jẹ́ pé òun ni ó ní gbogbo nǹkan tí bàbá rẹ̀ fi sílẹ̀ nítorí pé òun alára wà lábẹ́ àwọn olùtọ́jú ohun ìní rẹ̀ sì wà ní ìkáwọ́ àwọn alámòójútó títí di àkókò tí bàbá rẹ̀ ti dá bẹ́ẹ̀ gan ni ó rí pẹ̀lú wa nígbà tí a jẹ́ ọmọdé a jẹ́ ẹrú àwọn oríṣiríṣi ẹ̀mí tí a kò fojú rí ṣùgbọ́n nígbà tí ó tó àkókò tí ó wọ̀ Ọlọ́run rán ọmọ rẹ̀ wá obìnrin ni ó bí ó bí lábẹ́ òfin àwọn Júù kí ó lè ra àwọn tí ó wà lábẹ́ òfin padà kí a lè sọ wá di ọmọ ọlọ́run rán ẹ̀mí ọmọ rẹ̀ sínú ọkàn wa ẹ̀mí yìí ń ké pé bàbá láti fi hàn pé ọmọ ni ẹ jẹ́ nítorí náà ẹ kì í ṣe ẹrú mọ́ bí kò ṣe ọmọ bí ẹ bá wá jẹ́ ọmọ ẹ di ajogún nípasẹ̀ iṣẹ́ ọlọ́run ṣùgbọ́n nígbà tí ẹ kò mọ ọlọ́run ẹ di ẹrú àwọn ẹ̀dá tí kì í ṣe ọlọ́run nísinsìnyí ẹ mọ ọlọ́run tàbí kí a kúkú wípé ọlọ́run mọ̀ yín báwo ni ẹ ṣe tún fẹ́ yí padà sí àwọn ẹ̀mí tí a kò fi ojú rí tí wọ́n jẹ́ aláìlera àti aláìní tí ẹ tún fẹ́ máa lọ ṣe ẹrú wọn ẹ ń ya oríṣiríṣi ọjọ́ sọ́tọ̀ ẹ ń rántí oṣù tuntun àkókò àti àjọ̀dún ẹ̀rù yín ń bà mí pé kí gbogbo làálàá mi lórí yín má wàá jẹ́ lásán ẹ̀yin ará mo bẹ̀ yín ni ẹ dà bí mo ti dà nítorí èmi náà ti dà bí yín ẹ kò ṣẹ̀ mí rárá ẹ mọ̀ pé àìlera ni ó mú kí n wàásù ìyìn rere fún yín ní àkọ́kọ́ ẹ kò kọ ohun tí ó jẹ́ ìdánwò fún yín nínú ara mi bẹ́ẹ̀ ni ẹ kò fi mí ṣẹ̀sín ṣùgbọ́n ẹ gbà mí bí ẹni pé áńgẹ́lì Ọlọ́run ni mí àní bí ẹni pé èmi ni Kristi kò sí bí inú yín kò ti dòtó nígbà náà kí ni ó wá dé nísinsìnyí nítorí mo jẹ́rìí yín pé bí ó bá ṣeé ṣe nígbà náà ẹ̀ bá yọ ojú yín fún mi mo wá ti di ọ̀tá yín nítorí mo sọ òtítọ́ fún yín kì í ṣe ire yín ni àwọn tí wọ́n ń ṣáájú yín wá ohun tí wọ́n ń wá ni kí wọ́n lè fi yín sínú àhámọ́ kí ẹ lè máa wá wọn ó dára kí a máa wá ara ẹni nínú ohun rere nígbà gbogbo kì í ṣe nígbà tí mo bá wà pẹ̀lú yín nìkan ẹ̀yin ọmọ mi ara ń ni mí nítorí yín bí obìnrin tí ń rọbí lọ́wọ́ títí ẹ ó fi di àwòrán Kristi ó wù mí bíi pé kí n wà lọ́dọ̀ yín nísinsìnyí kí n yí ohùn mi padà nítorí ọ̀rọ̀ yín rú mi lójú ẹ sọ fún mi ẹ̀yin tí ẹ fẹ́ wà lábẹ́ òfin ṣé ẹ gbọ́ ohun tí òfin wí nítorí ó wà ní àkọsílẹ̀ pé Abraham ní ọmọ méjì ọ̀kan ọmọ ẹrúbìnrin ọ̀kan ọmọ obìnrin tí ó ní òmìnira ó bí ọmọ ti ẹrúbìnrin nípa ìfẹ́ ara ṣùgbọ́n ó bí ọmọ ti obìnrin tí ó ní òmìnira nípa ìlérí Ọlọ́run àkàwé ní nǹkan wọ̀nyí obìnrin méjèèjì yìí jẹ́ májẹ̀mú méjì ọ̀kan láti òkè Sinai tí ọmọ rẹ̀ jẹ́ ẹrú èyí ni Ágárì. Agari ni òkè Sínáì ní Arábíà tí í ṣe àpẹẹrẹ Jerúsálẹ́mù ti òní. Ó wà nínú ipò ẹrú pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n Jerúsálẹ́mù ti òkè wà nínú òmìnira. Òun ni ìyá wa nítorí ó wà ní àkọsílẹ̀ pé. Máa yọ̀, ìwọ àgàn tí kò bímọ rí. Sọ̀rọ̀ kí o kígbe sókè ìwọ tí kò rọbí rí nítorí àwọn ọmọ àgàn pọ̀ ju ti obìnrin tí ó ní ọkọ lọ ṣùgbọ́n ẹ̀yin ará ọmọ ìlérí bíi Ísákì ni yín ṣùgbọ́n bí ó ti rí látijọ́ tí ọmọ tí a bí nípa ìfẹ́ ara ń ṣe inúnibíni ọmọ tí a bí nípa ẹ̀mí bẹ́ẹ̀ náà ni ó wà títí di ìsinsìnyí yìí ṣùgbọ́n kí ni ìwé mímọ́ wí ó ní. lé ẹrúbìnrin àti ọmọ rẹ̀ jáde nítorí ọmọ ẹrúbìnrin kò ní bá ọmọ obìnrin tí ó ní òmìnira pín ogún bàbá wọn. nítorí náà. Ara, a kì í ṣe ọmọ ẹrúbìnrin ọmọ obìnrin tí ó ní òmìnira ni wá. Galatia orí karùn-ún irú òmìnira yìí ni a ní Kristi ti sọ wá di òmìnira ẹ dúró nínú rẹ̀ kí ẹ má sì tún gbé àjàgà ẹrú kọ́rùn mọ́ èmi Paul ni mo wí fún yín pé bí ẹ bá kọlà Kristi kò ṣe yín ní àǹfààní kankan mo tún wí pé gbogbo ẹni tí a bá kọ nílà di ajigbèsè ó ní láti pa gbogbo òfin mọ́ ẹ ti ya ara yín kúrò lọ́dọ̀ Kristi ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ ìdáláre nípa òfin ẹ ti yapa kúrò ní ọ̀nà oore ọ̀fẹ́ ṣùgbọ́n ní tiwa nípasẹ̀ ẹ̀mí ni a ń retí ìdáláre nípa ìgbàgbọ́ nítorí ọ̀ràn pé a kọlà tàbí a kò kọlà kò jẹ́ nǹkan kan fún àwọn tí ó wà nínú Kristi Jésù ohun tí ó ṣe kókó ni ìgbàgbọ́ tí ó ń ṣiṣẹ́ nípa ìfẹ́ ẹ ti ń sáré ìje dáradára bọ̀ ta ni kò jẹ́ kí ẹ gba òtítọ́ mọ́ ìyípadà ọkàn yín kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run tí ó pè yín. ìwúkàrà díẹ̀ ní mú kí gbogbo ìyẹ̀fun wú sókè. mo ní ìdánilójú nínú Olúwa pé ẹ kò ní ní ọkàn mìíràn ṣùgbọ́n ẹni tí ó ń yọ yín lẹ́nu yóò gba ìdájọ́ Ọlọ́run ẹni yòówù kí ó jẹ́. Ara, tí ó bá jẹ́ pé ìwàásù pé kí ènìyàn kọlà ni mò ń wà kí ló dé tí wọ́n fi ń ṣe inúnibíni sí mi ǹjẹ́ a ti mú ohun ìkọ̀sẹ̀ àgbélébù Kristi kúrò ìbá wù kí àwọn tí ó ń yọ lẹ́nu kúkú gé ara wọn sọnù pátápátá òmìnira ni a pè yín sí ẹ̀yin ará ṣùgbọ́n kí ẹ má ṣe lo òmìnira yín fún ìtẹ́lọ́rùn ara yín ìfẹ́ ni kí ẹ máa fi ran ara yín lọ́wọ́ nítorí gbólóhùn kan kó gbogbo òfin já èyí ni pé. fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ. ṣùgbọ́n bí ẹ bá ń bá ara yín jà tí ẹ ń bu ara yín sán ẹ ṣọ́ra kí ẹ má bàa pa ara yín run ṣùgbọ́n mò ń sọ fún yín pé kí ẹ jẹ́ kí ẹ̀mí máa darí ìgbé ayé yín tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ kò ní mú ìfẹ́kùfẹ́ ara ṣẹ nítorí ohun tí ara ń fẹ́ lòdì sí àwọn nǹkan ti ẹ̀mí. E bẹ́ẹ̀ sì ni ohun tí ẹ̀mí ń fẹ́ lòdì sí àwọn nǹkan ti ara ẹ̀mí àti ara lòdì sí ara wọn àyọrísí rẹ̀ ni pé ẹ kì í lè ṣe àwọn ohun tí ó wù yín láti ṣe bí ẹ̀mí bá ń darí yín ẹ kò sí lábẹ́ òfin àwọn iṣẹ́ ara farahàn gbangba àwọn ni àgbèrè ìwà èérí wọ̀bìà ìbọrìṣà oṣó odì yíyàn ìjà owú jíjẹ ìrúnú ọ̀kánjúwà ìyapa rìkísí inú burúkú ìmutípara àríyá àwọn ọ̀mùtí àti irú nǹkan bẹ́ẹ̀ ohun tí mo ti sọ fún yín tẹ́lẹ̀ ni mo tún sọ fún yín pé àwọn tí ó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ kò ní jogún ìjọba Ọlọ́run ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ àlàáfíà sùúrù àánú iṣẹ́ rere ìṣòtítọ́ ìwà pẹ̀lẹ́ ìsẹ́ra ẹni kò sí òfin kan tí ó lòdì sí irú nǹkan báwọn yìí àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan àwọn nǹkan ti ara mọ́ àgbélébù pẹ̀lú ìfẹ́kùfẹ́ àti ìgbádùn ara bí a bá wà láàyè nípa ẹ̀mí ẹ jẹ́ kí a máa gbé ìgbé ayé ti ẹ̀mí ẹ má jẹ́ kí a máa ṣe ògo asán kí a má máa rú ìjà sókè láàrin ara wa kí a má sì máa jowú ara wa. Galatia orí kẹfà bí ẹ bá ká ẹ̀ṣẹ̀ mọ́ ẹnìkan lọ́wọ́ kí ẹ̀yin tí ẹ̀mí ń darí ìgbé ayé yín mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ ṣọ́ra kí a má bàa dán ìwọ náà wò ẹ máa ran ara yín lẹ́rù bẹ́ẹ̀ ni ẹ ó ṣe mú òfin Kristi ṣẹ nítorí bí ẹnìkan bá rò pé òun jẹ́ pàtàkì nígbà tí kò jẹ́ nǹkan ara rẹ̀ ni ó ń tàn jẹ kí olúkúlùkù yẹ iṣẹ́ ara rẹ̀ wò nígbà náà yóò lè ṣògo lórí iṣẹ́ tirẹ̀ kì í ṣe pé kí ó máa fi iṣẹ́ tirẹ̀ wé ti ẹlòmíràn nítorí olúkúlùkù gbọ́dọ̀ ru ẹrù tirẹ̀ ẹni tí ó ń kọ́ ẹ̀kọ́ ìyìn rere gbọ́dọ̀ máa pín olùkọ́ rẹ̀ nínú àwọn nǹkan rere rẹ̀ ẹ má tan ara yín jẹ ènìyàn kò lè mú ọlọ́run lọ́bọ ohunkóhun tí ènìyàn bá gbìn ni yóò ká nítorí àwọn tí ó bá ń gbin nǹkan ti ẹ̀mí yóò ká àwọn nǹkan ti ẹ̀mí tí í ṣe ìyà ìnípẹ̀kun kí a má ṣe jẹ́ kí ó sú wa láti ṣe rere nítorí nígbà tí ó bá yá a ó kórè rẹ̀ bí a kò bá jẹ́ kí ó rẹ̀ wá nítorí náà bí a bá ti ń rí àyè kí a máa ṣe oore fún gbogbo ènìyàn pàápàá fún àwọn ìdílé onígbàgbọ́ ọwọ́ ara mi ni mo fi kọ ìwé yìí sí yín ẹ wò ó bí ó ti rí gàdàgbà gàdàgbà gbogbo àwọn tí wọ́n ń fẹ́ kí àwọn ẹlẹgbẹ́ wọn mọ̀ wọ́n ní ẹni rere ni wọ́n fẹ́ fi ipá mú yín kọlà kí àwọn ẹlẹgbẹ́ wọn má bàa ṣe inúnibíni sí wọn. Si nítorí àgbélébù Kristi nítorí àwọn tí wọ́n kọlà pàápàá kì í pa gbogbo òfin mọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ kí ẹ kọlà kí wọ́n máa fi yín fọ́nu pé àwọn mú yín kọlà ṣùgbọ́n ní tèmi kí a má rí i pé mo ń fọ́nu kiri àfi nítorí àgbélébù olúwa wa Jésù Kristi nípasẹ̀ ẹni tí ayé yìí ti di ohun tí a kàn mọ́ àgbélébù lójú mi tí èmi náà sì di ẹni tí a kàn mọ́ àgbélébù lójú rẹ̀ nítorí àti akọlà ni àti akòkọlà ni kò sí èyí tí ó já mọ́ nǹkan kan ohun tí ó ṣe pàtàkì ni ẹ̀dá titun kí àlàáfíà àti àánú Ọlọ́run kí ó wà pẹ̀lú gbogbo àwọn tí ó bá ń gbé ìgbé ayé wọn nípa ìlànà yìí àti pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run láti ìgbà yìí lọ kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́ nítorí ojú pàṣán wà ní ara mi tí ó fi hàn pé ti Jésù ni mí ará kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú yín àmín. Ah,